Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ṣé dáadáa ni mo bá yín. Ehm, just a quick one. Mo lérò pé gbogbo ẹ̀yin tẹ́ ní bèbè ẹ ti ń gba bèbè yín báyìí. Mo tiẹ̀ ní testimony kan tí mo máa play fún yín téèyàn kan sẹ́ǹsì ni ó fọ́nì tó sẹ́ǹsì mi nípa bèbè àwọn tó ti ń lò. Mo lérò pé ti ń gba bèbè yín báyìí. Just a quick one. Uh, mo dẹ̀ lérò pé ẹni tó béèrè question yìí lọ́wọ́ mi tí mo fẹ́ dá lóhùn nísìnyí mo mọ̀ pé ó máa wà lórí ètò yìí àti gbogbo àwọn tó bá involve àtọkùnrin àtobìnrin pàápàá ọkùnrin àtobìnrin no pàápàá ọkùnrin àwọn nǹkan tíyàn ò bá ti nígbà ní olówó àti tálíkà lèèyàn ti máa ń kọ́ àwọn tó bá ní obìnrin tó níwà jákujáku tí ò níwà tó níwà gbéraga tó ní pé kinní kan tẹ̀dẹ̀jọ́ ń déètì lọ́nà bó jẹ́ ọkùnrin náà ló ní má gbàgbé ìwà tíyan bá ti form láti kékeré ẹ̀ kò kí ń easy láti drop so tóbìnrin bá ní ìwà tí ò dá lọ́nà má bò mọ́lẹ̀ má ti sentiment bọ ìgbésí ayé ẹ̀ tọkùnrin bá níwà tó ti gbàlágà ọkùnrin tó ti dàgbà tó ti tóyàwó fẹ́ tó wá lóníwà kan tó wá rò bóyá ìwọ ló máa wá change ẹ̀ má manage ọ̀pọ̀lọpọ̀ yín last flight standing lẹ máa ń wọ̀ ìkánjú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìkánjú pé ẹ fẹ́ lọ marry àwọn ọ̀rẹ́ yín ti marry ó máa ń jẹ́ kẹ́ ṣìgbé ọ̀pọ̀lọpọ̀ yín ò fi love fẹ́ èèyàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín fi ẹnu fẹ́ ọkọ pé à torí nǹkan táwọn èèyàn máa sọ pé mi ò tí ì lọ́kọ à nítorí pé ọ̀rẹ́ mi kan ti lọ́kọ ẹni ṣe kékeré gbogbo ọ̀nà ti marry tán ẹ wá lọ fẹ́ last plane or last flight standing ẹ ẹ ní wo ẹ kọ bẹ sí ẹ ní ó máa change ó máa change ọkùnrin kan tó béèrè lọ́wọ́ mi eléyìí ni mo fẹ́ sọ fún ẹ tó bá ní girlfriend tí ò bo ẹ̀ rùn lọ́nà òbó ẹ̀ ò lè clean tó bá ti ń wọnú ilé nítorí tó ń bu yìí bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ òórùn òbó tún máa yàtọ̀ gbogbo pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ tóbìnrin máa ń ṣe tó bá bímọ yẹn ó máa jẹ́ kó bo òórùn especially obìnrin tí ó bá tó bá àfọbìnrin tó bá neat dáadáa ló máa lè save òbó ẹ̀ obìnrin tó bá ti tó bò ẹ̀ bá ti ń rùn tó di wípé ọkùnrin tó béèrè question lọ́wọ́ mi ni mò ń sọ yìí o tó ló bòyà o bo ẹni tó ń déètì lọ́nà ọ̀run ṣùgbọ́n o nífẹ̀ẹ́ ìfẹ́ wèrè ni yìí ò ń ṣèfẹ́ torí pé kíní yẹn marriage yẹn máa padà túká ẹ máa padà dàrú ni ó ní onífẹ́ ó ní ṣùgbọ́n òbu ẹ̀ máa ń rùn tó bá fẹ́ do pàápàá tó bá fẹ́ ṣe doggy style pé tó bá kẹ̀yìn sí ẹ òórùn tó máa ń bú jáde láti inú òbu ẹ̀ o kàn máa ń dimú do ni obìnrin yẹn tó bá ti rí pé kò lè change ó dẹ̀ sọ pé òun mọ bó ṣe fẹ́ sọ fún you have to ilá ò kí ń ga ju onírè lọ èèyàn ò kí ń ga ju irú nǹkan bá yẹn ó ń láti sọ fún tó bá ti mọ̀ pé ò lè sọ fún má wulẹ̀ fẹ́ torí tó bá padà fẹ́ márèjì yẹn máa padà túká òbò rírùn yẹn ló máa padà tún yín ká torí pé o sì máa rìn gbẹrẹgbẹrẹ ó máa pàdé olóbò tí ó rùn ó máa pàdé olóbò perfume o wà nílé stand olóbò rírùn mọ́ ẹ má manage ẹni tó ń déètì níta tó ti wà formed in his own ways or in her own ways kò wá fi wípé èyí tó ń sọ torí pé ó ń déètì ẹ ló máa change kò lè change lọ fẹ́ ẹni tó jẹ́ ṣàwáwù ẹni tó ní at least fifty percent ìwà tó fẹ́ nínú obìnrin bí ò bá tiẹ̀ ní gbogbo ẹ̀ bọ̀ ẹni tó jẹ́ pé gbogbo ìwà tó fẹ́ nínú obìnrin kò sí nínú ẹ̀ báwo lẹ ṣe fẹ́ cope wàá máa manage nítorí pé ìfẹ́ èèyàn máa ń la ojú ẹ̀ pẹ̀lú ìfẹ́ ni nígbà tó ní obìnrin tó bò ẹ́ ti ń rùn o ò mọ̀ bóyá ó ní infection o ò mọ̀ bóyá bó ṣe rí nìyẹn o ò dẹ̀ lè sọ fún ìgbà tó wà níta gan ló yẹ kí ẹ lè kọ́ọ̀bù àwọn nǹkan kan tí obìnrin bá wọlé agbára tí obìnrin máa ń ní ó máa ń yàtọ̀ tóbìnrin bá wọlé tí ò bá bímọ ọ̀tọ̀ lágbára tán máa ń ní tán especially tán bá tètè bímọ ẹsẹ̀ wọn excuse me ẹ̀ ń fi máa ń fi pé ẹsẹ̀ àwọn ń shake díẹ̀díẹ̀ pé ìyá ọkọ lè gbégun tàwọn àwọn family ọkọ lè gbógun tàwọn ọkọ wọn lè lọ bímọ síta the moment tí obìnrin bá ti bí ọmọ báyìí ó ti fi pé òun ní security ni so ìwà ọ̀tọ̀ lobìnrin tún máa wù tóbìnrin bá ti ń bímọ ó máa ti believe pé òun ti ní security nínú ilé ẹ̀ so obìnrin tí ò lè kọ́ṣọ̀ nípa òbò ẹ̀ rírùn níta obìnrin tí o ò lè kọ́ṣọ̀ nípa àwọn ìwà kan níta ṣé yẹn ló mọ wá lọ sọ fún pé ó bo ẹ̀rún nígbà tó ti bímọ tán á wá máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ó dẹ̀ mọ̀ pé bòmí ń rùn o ó dẹ̀ mọ̀ pé bòmí ń rùn o dẹ̀ pàpà fẹ́ mi o bóbò mi ṣe ń rùn nìyẹn tó dómi tí mo bímọ o òbu ẹ̀ dẹ̀ rùn lóòótọ́ bẹ́ẹ̀ ó fi ìwọ tó jẹ́ ọkùnrin ó fi tìjú kárìn o ò fẹ́ sọ fún o jẹ́ kí ìfẹ́ kó sí ẹ lọ́pọlọ ò fẹ́ sọ fún lóòótọ́ dẹ̀ ló bo ẹ̀rùn ta ṣùgbọ́n o ò sọ fún á wá máa bèrè lọ question tó ò ní lè dáhùn á máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe bó mọ̀ pé bòun rùn tẹ́lẹ̀ kí ló dé tó ṣe fẹ́ òun kí ló dé tó ṣe sọ fóun pé bòun rùn ìgbà tó mọ̀ pé ó fẹ́ ṣèrànù kò dẹ́n ṣe pé ó fẹ́ ṣèrànù ó bú ẹ̀dẹ̀ ló rùn lóòótọ́ wọn nígbà tó mọ̀ pé ó fẹ́ ṣèrànù ló ṣe wàá mi pé ó bò mí rùn ó bú ẹ̀dẹ̀ rùn ṣùgbọ́n ó bu ẹnu ó bu ẹnu para ẹ ó fi tìjú kárùn nǹkan tó máa jẹ ò jẹ́ kó kó kó gbọ́n ó ní kó pè é lórúkọ kó fà é nírùngbọ̀n torí nǹkan tó fẹ́ jẹ tí òbò obìnrin ti ń sọ fún níta ìgbà tó wà níta ló lè caution obìnrin ló lè bring the best ìwà kúrò nínú obìnrin má dẹ̀ jẹ́ kóbìnrin pretend sí ẹ láti lọ nù lé because tí obìnrin bá ti bímọ tán ó ti fipò ní security gbogbo ìwà tó ò nífẹ̀ẹ́ sí níta nígbà tí ò ń fẹ́ obìnrin níta tó bá ti wọnú ilé ẹ tó ti bímọ o ò lè gba ìwà yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ o o ò lè gba ìwà yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ torí obìnrin yẹn ti mọ̀ wípé òun ti ní security obìnrin mo mọ̀ wípé ẹsẹ̀ òun ti dúró o ò lè sọ fún obìnrin nígbà tó bá ti bímọ méjì fún ẹ tán wípé òbò ẹ ń rùn ó mánéèjì ẹ ni Ma manage òbò obìnrin ti òbò obìnrin bá rùn sọ fún níta tó bá dẹ̀ rí pé o sọ fún kò change àbí bóyá ó lo gbogbo nǹkan kò change torí òun béèrè lọ́wọ́ mi pé kí n ra ta nǹkan tó bò mí ní nǹkan tí òbò òfin ní rùn pé bóyá tóbò bá ti wà tó bá jẹ́ òbò tó ní infection àbí obìnrin tó bá dọ̀tí ẹ má gbàgbé ẹ̀gbin tí obìnrin gan máa ń ṣe nígbà tá a bá bímọ ni pé àwọn ẹ̀jẹ̀ dúdú nǹkan kan yẹn ó ń fa kóbìnrin rùn obìnrin tó wá ti wá ní òbò rírùn tẹ́lẹ̀ tó wá wọlé báwo lo ṣe fipò máa ṣe lè kó pẹ̀lú ẹ̀ ọkùnrin tó ti ní ìwà jàǹdùkú tẹ́lẹ̀ tó ti wá wọnú ilé tó ti gbọmọ mẹ́ta lọ́wọ́ ẹ̀ báwo lo ṣe fẹ́ ó ti mọ̀ pé irú àwọn ọkùnrin yẹn máa kọ́kọ́ rọ̀ṣì ẹwà àti bí mẹ́ta sílẹ̀ si Awa, padà wá níbo ló fẹ́ lọ lẹ́yìn ọmọ mẹ́ta so ẹ má jẹ́ ká manage marriage ẹ jẹ́ ká lajú wa ma má má jẹ́ ká máa last flight standing ẹ má jẹ́ ká máa wò ó wípé nítorí pé ọ̀rẹ́ mi kan ti ọ̀rẹ́ mi kan ti marry Eh, àwọn fámìlì mi ti ń sọ pé kí n máa lọ sílé ọkọ mo fẹ́ máa sá lọ at the end of the day ilé ọkọ fe padà bú wa pé atete lọ́lé ọkọ tá a bá ṣọ́ra máa padà wá sílé àwa pẹ́ ju bó ṣe yẹ ká pẹ́ lọ àbá ti farabalẹ̀ lálákọ̀ọ́kọ́ bẹ̀tà bá wá rush lọ ìgbà tá bá máa padà wá ṣe lé moṣú báyìí ànírẹ́ni pẹ̀lẹ́ sọ fún ànírẹ́ni sọ fún wa pé pẹ̀lẹ́ kílẹ̀ ń ta lórí igbá débi tá a máa lọ pípẹ́ tá a máa wá pẹ́ lẹ́yìn ilé moṣú kò wá tún wá níyì tó ń gbà tó single tó pẹ́ nílé onílé àwọn bàbá ẹ̀ àtìyẹ́ ẹ̀ lọ. so ẹ má fìtìjú kárùn ẹ̀yin ọkùnrin obìnrin tí ò bá lè bá yín manage nígbà tẹ́ wà níta ó yẹ kẹ́ mọ̀ pé tó bá wọnú ilé ẹ máa lọ jalè ẹ máa lọ jalè tọ́ ni o tó bá wọnú ilé tẹ́ ẹ̀ bá lè tọ́jú ọ máa dóko mọ́ yín lára o obìnrin tí ṣòkòtò àti okó tẹ́ ẹ ní tẹ́ ẹ lè fi tí ò ka tó jẹ́ wípé ó ń wá mọ̀ tí ò dẹ̀ lè ṣiṣẹ́ irú àwọn obìnrin oní social media irú àwọn obìnrin tó máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ i am telling you tẹ́ ẹ̀ bá ṣọ́ra tẹ́ bá wọnú ilé wàhálà ló máa padà dálẹ̀ tó bá ti ń dètò obìnrin ta tẹ́nu ẹ bá ń rùn tó dẹ̀ ti rí pé eléyìí ó ń fọnu bóyá e, halitosis àbí kí náà ti máa ń pè ó lárùn yẹn ni àwọn èèyàn máa ń lárùn yẹn tó bá dẹ̀ ti mọ̀ pé ó máa torí nígbà tí ìfẹ́ bá drop nínú marriage gbogbo àwọn shortcomings yẹn ló máa jáde gbogbo nǹkan tó fi pé ìfẹ́ cover yẹn after tẹ́ bá ti bí méjì tí ìfẹ́ yẹn ti ń tẹ́tí wà pẹ̀lú ra yín dáadáa tí ìfẹ́ yẹn ti ń reduce gbogbo àwọn nǹkan tó rò pé ìfẹ́ cover bí òbò rírùn bí ẹnu rírùn gbogbo ẹ̀ ló máa ṣẹ̀ṣẹ̀ wá bá ẹ nígbà yẹn ló máa wá ìgbà yẹn á wá dàbẹ̀ ni pé kò fi sílẹ̀ wàá fi sílẹ̀ nítorí pé ìfẹ́ yẹn nígbà yẹn gbogbo yín ti transfer ìfẹ́ sọ orí ọmọ ìgbà yẹn ló máa wá máa rí pé à ẹnu ẹ̀ rùn ìgbà yẹn ló máa rí pé òbu ẹ̀ rùn so ìwọ tó ń dóbò níta nísìn tó ń dó ọmọ obìnrin tí ò tí ì fẹ́ sílé ṣùgbọ́n tí òbu ẹ̀ tó bá fẹ́ do tó máa gbé ẹnu sẹ́yìn tó bá fẹ́ ṣe doggy style tó bá fẹ́ do látẹ̀yìn ó lè máa gbé ẹnu sẹ́yìn báyìí ni o ò ní lè gbé ẹnu síbi torí òórùn tó máa jáde lábẹ́ fùrọ̀ àti ní inú òbò ẹ̀ ipò ọkọ̀ máa ń do ni it's not it's not right kò ń ṣerú ẹni tó yẹ kó fẹ́ torí ẹ máa pàpà tún ká ni tó bá ní solution sí fine tí ò bá ti ní solution sí má fi sentiment sí o máa torí ìgbà tó o bá ti fẹ́ tó wá lọ dólóbò tí òórùn tó lọ dólóbò tó jẹ́ wípé tó bá ń do báyìí o máa máa gbá ìdí ẹ̀ nígbà tí ò bá rùn sí ẹ tó jẹ́ pé o máa máa ṣe ẹnu báyìí afẹ́ lè gbé ẹnu síbi abẹ́ òfurú ẹ̀ wàá rí pé ẹni tó bù ẹ̀rùn lèyàn á irritate ẹ̀ á irritate ẹ̀ o oríṣiríṣi nǹkan ló ń kàn smell eh, FGM tá à ń sọ yìí pé kí wọ́n dábẹ́ ó máa ń fa wàhálà fẹ́ lómi láti kékeré ó máa ń fa ṣé fìstúlà náà pé ó máa ń fa wàhálà fẹ́ láti kékeré tó yẹ pé wàhálà yẹn ló máa bá dàgbà infection máa ń fà á ẹlòmíì ara tí ẹlòmíì ní ẹlòmíì ò lè ṣe test ara ẹ̀ débi wípé ara tí ẹlòmíì ní ara tí ò gbúdọ̀ sun orí bẹ́ẹ̀dì tó ní dust ni ara tí ẹlòmíì ní ara tí ò gbúdọ̀ ṣí ẹ̀ tó well ni ara tí irú ọmọ mi obìnrin sìn kò lè báyàn pín ọṣẹ wẹ̀ kò lè báyàn ṣí ẹ̀ towel kò lè báyàn ṣí ẹ̀ ṣíbí ọmọ mi obìnrin ọmọ mi ọkùnrin dẹ̀kẹ̀rẹ́ kò sí n bá lu ọṣẹ tó lè mú ọṣẹ mi kó lò bẹ́ẹ̀ ọmọ mi obìnrin ò ní báyẹn lu ọṣẹ láíláí kò ní báyìí ṣe ẹ̀tọ́ wẹ̀ra láíláí ẹ ẹ̀ lè wọnú yàrá ọmọ mi obìnrin aṣọ tẹ́ ẹ̀ ń gbé bọ̀ láti ta kẹ́ jókòó sórí bẹ́ẹ̀dì ẹ̀ kò ní gbà ẹ máa lọ bọ́ aṣọ yẹn ni tẹ́ bá ń gbé aṣọ bọ̀ láti ta ẹ ẹ̀ lè fi jókòó sórí bẹ́ẹ̀dì ìfá ẹ lè wọnú yàrá ẹ̀ ní à torí tí dust bá pọ̀ lérí à ẹ̀ gbogbo ara ẹ̀ máa máa sú ni sódẹ̀ ti mọ̀ wọn ara ẹ̀ every two two days no máa change bed sheet eh. so kò dán are ẹ̀ ara ò lè sí kò stand the dust rara. so kò ní buy share anything nǹkan oníkan dẹ̀ níwọ̀ lójú kò ní bá yín lo nǹkan ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó wa be. tí wọn ò mọ irú ara tí wọ́n ní tó dẹ̀ pé bó ṣe wà careless nípa ara wọn wọ́n ti ní nǹkan ti wọ ara wọn wọ́n ti wà infected wọn ò dẹ̀ mọ̀ páwọn ní infection tóbìnrin bá ní infection kò kí ń tètè wọ̀n lára obìnrin tó bó ṣe máa ń wọ̀n lára ọkùnrin obìnrin lè carry infection for for years kó má mọ̀ a kò máa rò pé normal smell nígbà tó yẹ pé kò mọ òórùn òbo obìnrin ẹgbẹ́ ẹ̀hún míì a rò pé normal smell lòún ní ọkùnrin tó bá ń passive ẹ̀ tó ń dó tó ń dó funfun tó ń dó dúdú ló máa mọ̀ pé òórùn òbo yìí o ọkùnrin obìnrin ò lè sábà mọ̀ pé òun rùn ọkùnrin tó ti dóbò dáadáa ló mọ òórùn òbo gangan so tó bá ń rùn ọkùnrin tó tó ọkùnrin ló máa sọ fún ẹ pé òun rùn torí àwọn náà experience òórùn òbo tó tí ò tí ò bàjẹ́ torí àwọn ló ń dóbò so ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fi sentiment bọ̀rọ̀ alẹ́ ayé yín and it's most unlikely kẹ kí èèyàn tí ó ti wà formed kẹ fi ìpè ẹ lè change ẹ ó dàbí ẹja tó ti gbẹ kẹ fi ìpè ẹ fẹ́ ka obìnrin tó bá ti wà formed in certain ways tó bá àfi tó bá pretend fún yín wípé òun máa change àbí kó pretend gidi fún yín obìnrin tó bá ti wà formed e le change e, ọkùnrin tó bá ti wà formed e le change e. tó bá wọnú ilé yín gan ló máa worst torí tó bá ti ní security báyìí to ti tẹsẹ̀ ti dúró wàhálà dé nìyẹn so ẹ má pretend ẹ má ẹ má ẹ má tanra yín ẹ má tanra yín ẹ má tanra yín tó bá ti ní èèyàn obìnrin tó bu ẹ̀rùn má fẹ́ torí tó o bá o máa pàpà fílẹ̀ ni tó bá ti ní obìnrin tí ẹnu ẹ̀ rùn má fẹ́ tó bá ti ní obìnrin tó wá ẹ wálé ní weekend tí ò lè ṣe oúnjẹ ta ní kẹ́ lọ sí tree nǹkan kan think twice tó bá ti ní obìnrin tó yẹ pé òun gangan fúnra rẹ̀ ò clean báwo ni ìwọ náà ṣe fẹ́ báwo ni ìwọ gangan fúnra rẹ̀ ìwọ gangan fúnra rẹ̀ báwo ló ṣe fẹ́ báwo ni ìwọ fúnra rẹ̀ ilé ẹ̀ ṣe fẹ́ mọ́ nígbà tó bìnrin gangan tó fẹ́ dọ̀tí so ẹ má pretend kò sí pretense nínú ọ̀rọ̀ marriage ẹ̀yin obìnrin má dẹ̀ máa wọ last flight standing pé just let me settle for anything I can see now torí pé wọ́n ti ń bú mi nínú ilé wọ́n ti ní kí n máa lọ at the end of the day ó máa padà wá sílé náà ni ẹ má gbàgbé gbogbo ẹ̀yin oníbèbè mo ti send bèbè everybody àfàwọn tó ṣe sanwó ní èní but mo ní testimony kan tí mo fẹ́ ṣíà pẹ̀lú yín pẹ̀lú ẹni tó send ẹ̀ sí mi láti Nàìjíríà lénìí. Bluetooth mode. aláàfin alẹ́ wa hello auntie. ẹ kalẹ́ ẹ̀ ṣàlàfin alẹ́ wa ẹ Auntie, àná mo rí lè appreciate àǹtí play voice note yẹn. ilé ìkọ́ ilé ìkọ́ ni. Hello aunty, ẹ káàsán, ṣàlàáfíà lẹ́wà. Ẹ ṣé aunty, mo really appreciate yín gan. Ẹni send ẹ̀ sí mi láti Nàìjíríà. Iṣẹ́ ní díṣẹ́. Torí mi tẹ̀ mọ́ bí mo ṣe lè dúpẹ́ tó. Bọ̀ Ọlọ́run ọba á bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ tẹ́ gbé dání kò ní bàjẹ́ lójú ọmọ aráyé. Ẹ máa máa lọ sókè ni. Ọlá yín tó ti ń lọ sókè kò ní wálẹ̀ láéláéláéláéláéláéláéláéláéláé. Ah. Auntie, me ìmọ̀ kan mo lè sọ but all I have to say I have to say a big thank you to you a big one a big thank you because last lẹ́nu bíi ijọ́ mẹ́ta lára mi ti yá mo off sick bí ọ̀sẹ̀ kẹta mo wà yìí ṣá mi dẹ̀ ń lè ṣe nǹkan kan tọkọ mi bá bí mi màá nínú bọ̀ ní ìgbà tí ìlẹ̀kẹ̀ yẹn tó dé lánàá tó dé lọ́sàn-án àná tí mo gbé sí ara mo wá lo kinní yẹn mo wá dára ọṣẹ yẹn mo wá dára fi fọ ojú ara mi ní alẹ́ mo ti rò pé tó bá wọlé yẹn lálẹ́ yẹn a máa ṣe but bí mo ṣe rí mo rí pé ó tired mo fi sílẹ̀ but ńgbà tó di láàárọ̀ yìí àǹtí ah ẹ̀rù ọlọ́run bá mi ṣẹ́ rárá mi tí ó yá látijọ́ tí mo ti ń dó oko mi làágùn rì mò ń sweat ní kọ́kọ́kọ́kọ́ mò ń sweat burúkú burúkú torí bí kọ̀sí bó ṣe kọ́ tiẹ̀ ṣe kọ́kọ́ ṣe é ẹ mọ̀ ló bá ti kọ́kọ́ ṣe báyìí ó máa sáré dà ló bá dà ah mo kọ̀ wó báyìí ni ló bá ṣàtúnṣe lọ ní bá ní mi ì fíìlì nǹkan kan mọ pé dà pé kíní yìí ti rò bó kọ̀ ṣe ní à òun ò kan tó ṣe nìyẹn ó kọ̀ dẹ̀ nǹkan náà ni kò ju bí aṣáàdúró two minutes lẹ́yìn two minutes yẹn àǹtí la bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ló ní kárakára kárakára mo máa ń pariwo òbò mi o òbò mi ó ní kí ló ṣe òbò ẹ mo ní ìwọ máa wọrí òbò mi o òbò mi o mo pariwo títí títí mo ṣàdúrà fún gan lórí òbò yẹn mo ṣàdúrà fún pé orí ẹ máa kan òkè ní gbogbo ibikíbi tí ẹgbẹ́ bá ti náwó kò ní bá wọn ná ojú níbi tí mo ṣàdúrà fún dé níbi tí mo ti ń kán tí mò ń làágùn yọ̀bọ̀yọ̀bọ̀ mo ní ó yá bá ń tọ́ fáànù ó ṣàkọ̀gbé mi torí bìkọ́ mi ò rí lè ṣe pé kéèyàn máa dó ọkùnrin mi ò rí lè mọ̀ pẹ́ dáadáa bọ̀ mo láìkẹ́ lẹ́yìn mo ṣe lẹ́yìn mo ṣe ní scissors mo ṣe káàtàn sókè mo ṣe ìyá àti bàbá mo tún wá ṣe pé bọ̀ mo nítorí bẹ́ẹ̀dì mi ó lò gan bẹ́ẹ̀dì mi lò so mo wá ní pé kóun lie down kó ẹ̀mọ̀ pé kéèyàn kọ̀ lie down kẹ́sẹ̀ wá wà lẹ̀ kémi wá jó kémi náà wá lóṣù bọ̀ mo ṣe yẹn mo wá lóṣù mo wá ń gun lọ mo wá ń gun bọ̀ mo wá lọ nígbà tó dé stage àǹtí èmi mo sọ fún pé ó ti tó pé mi ìṣe mọ́ mi ìkọ́ ọ̀mù bọ̀ mo sọ fún pé ó ti tó nítorí kan sí ah bí mo ṣe wà bóyá tó bá tún dé lálẹ́ àbí láàárọ̀ là tó bá lọ bí iṣẹ́ mo á tún máa continue àǹtí ah I hear you mo appreciate yín gan thank you so much thank you so much ah mo gbádùn bèbè yẹn àti ọṣẹ yẹn ah anyway gbogbo ẹ̀yin tó kù mo ti sẹ́ndì bèbè yín àfi àwọn tó kù tó ń rà lẹ́ni bí abi méjì mẹ́ta màá sẹ́ndì ẹ̀ lọ́la ẹ̀yin tẹ́ tí mo fi ké nǹkan kékeré kan síbẹ̀ fún yín ẹ rọra máa tọ́ kékeré yẹn kẹ́ máa ra fi ṣe nǹkan tó yẹ tí mo tẹ́ máa pè mí fún ni kékeré la gbọ́n tó fi ń ta ni ẹ má gbàgbé ilẹ̀ danabit ó sì ń tà wàràwàrà one point two ni ó máa end ní next week uh, friday mo kàn ní kí n mélè wá fún yín ni next program ó máa wà lórí àwọn ọkùnrin àwọn ọkùnrin ló ní next program kí dẹ̀ ni topic next program topic ni pé mo fẹ́ kí àwọn ọkùnrin wá sọ fún àwọn obìnrin àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n ti fi ọkọ kan lẹ̀ wọ́n wá fi ọkùnrin míì tí wọ́n máa ń láìkí láti máa compare ọkọ tí wọ́n ń fẹ́ pẹ̀lú ẹni tí wọ́n ti fi lẹ̀ tó máa ń sọ pé ẹ ìlágbájá báyìí ni lágbájá ṣe ń ṣe fún mi o a ti ṣe tọ́pìkì yẹn rí wá láti jẹ́ káwọn obìnrin mọ àwọn nǹkan tí ò yẹ kó máa sọ níwájú ọkọ wọn àbí àwọn nǹkan tó yẹ kó máa sọ ẹ lágbájá ò dẹ̀ kí n treat mi báyìí o ẹ báyìí ló dẹ̀ ṣe máa ń treat mi o irú nǹkan báyìí o dá lágbájá dẹ̀ ló máa ń ṣe fún mi o ṣé tí obìnrin bá sọ̀rọ̀ báyìí ìjó máa ń dùn mọ́ ọkùnrin nínú kí obìnrin máa sọ̀rọ̀ ẹni tó ti bímọ fún lẹ́yìn àbí kó máa sọ̀rọ̀ ex ẹ̀ àbí kó máa sọ̀rọ̀ ẹni tó ti fẹ́ rí lójú ọkùnrin tó ń fẹ́ sí ìjẹ́ inú ọkùnrin máa ń dùn sí ìjẹ́ kò kí ń pa okó ọkùnrin against obìnrin kóbìnrin máa kí obìnrin máa sọ lójú ọkọ tó ń fẹ́ sílé wípé à babalágbájá àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí ẹ ògìní kan kò dẹ̀ kí ń ṣe báyìí fún mi o ìjẹ́ iṣẹ́ inú ọkùnrin tó ń fẹ́ sí ṣó máa ń dùn ṣé ọkùnrin ó like ṣé ọkùnrin like ẹ kí obìnrin máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ máa compare àwọn ṣọkùnrin like ẹ mo fẹ́ jẹ́ ká sọ eléyìí mo fẹ́ kẹ́yìn ọkùnrin bọ́ta kẹ́ wá sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń ṣe mistake yìí tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tí wọ́n fẹ́ ní tó ń fẹ́ tó ń fẹ́ nísìn wọ́n máa ní lágbájá òde kì í fìyà jẹ mí o ẹ̀ tó bá fẹ́ sọ nǹkan ìjẹ́ ọkùnrin tiẹ̀ like láti mọ̀ wípé wọ́n ti dóyàwó òun rí she like ẹ̀ láti mọ̀ àbí kò ń ṣe wípé wọ́n kọ̀ gba kámú ni tá bá fi lé tọkùnrin tí ò bá yẹ pé báyé ṣe lajú kò sọkùnrin tí ò fẹ́ pé kóun jẹ́ òun ló máa kọ́kọ́ dóyàwó but ayé ò gbà bẹ́ẹ̀ ìjẹ́ ọkùnrin máa ń láì kóun tiẹ̀ máa mọ̀ ìjó da ká máa fi sí orí ọkùnrin pé èèyàn kan ti dó wa rí torí the moment tó bá ń sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ níwájú ọkọ ilé ẹ pé ẹ babalágbájá kí ni nǹkan tó ń send sí ọkùnrin tó jọ ń gbélé how do you want the ọkùnrin yẹn to feel èyí ta fẹ́ sọ next one next topic nìyẹn mi tí mo ọjọ́ ta fẹ́ ṣe torí mo ń lọ sí placement lọ́la mo ti lọ lẹ́ni mo ti dé ọ̀túnla nìkan ni mo ní fún break mo tún lọ níjọ́ sunday so mi tí mo ọjọ́ bọ ẹ̀yin ọkùnrin ẹ máa warm up àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí obìnrin máa ń sọ tó máa ń pa oko yín tẹ́pẹ́ máa rántí báyìí bóyá tó oyún lọ jáìsàn ọkùnrin tó ti fẹ́ rí ó ń compare yín pẹ̀lú ẹni tó ti fẹ́ rí ó tiẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹni tó ti fẹ́ rí ẹnu obìnrin mi à sọ̀rọ̀ bí òun àti ẹni tóun ti fẹ́ rí ṣe ń dóra wọn ṣẹ́yìn ọkùnrin nífẹ̀ẹ́ sí ẹ̀ gbogbo ẹ̀ la máa sọ ní next program ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ a máa pàdé just a quick one mo kàn ní kí n sáré wá kí wá bẹ̀ yín wò ni a máa fire pàdé o ẹ má gbàgbé o ilẹ̀ danabit ó ń ta wàràwàrà ẹ pè mí lórí plus four four seven four zero four eight five one two three four ire o ire lójú owó ń rí dámiláre àyìnkẹ́ gold kẹ́misọ́lá adéwọlé olúwaṣindára òkìkí ọlá adélẹ́yẹ ọlákànmí gbogbo yín ni mo kí láì láì láì lólódì kan mo kí yín Azeez mo kí yín princess olórí ẹwà tómi eje mo kí yín Adékúnlé mo kí yín o Olúkáyọ̀dé hey, bros Bánjọkò mo kí yín Fákóredé mo kí yín a ó máa ríra pẹ̀lú ayọ̀ ẹ má wọrí mo máa padà wá fún matchmaking in due course but not now ẹ jẹ́ n parí placement yìí kọ́kàn mi balẹ̀ àwọn èèyàn ti bẹ̀ mí gan mo máa parí placement yìí ní middle uh, uh, mi, uh, next month mid of next month máa parí placement tí má ti parí màá consider matchmaking ire lójú owó rí o àríre o ó dàbọ̀.